ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kó má wọlé tó bá wọlé tán bí kó má jáde ní mọ́ríhábà bíkà Ramadan ahlan wa sahlan wa marhaba bika ya shahr al mubarak ya yá shahral izzi wal ikrami al mubarak shahr Ramadan afẹ́lẹ́ yìí kí wa káàbọ̀ sínú ọdún tuntun sínú ọdún alálùbáríkà sínú alayo. oṣù Ramadan oṣù alápọ̀nlé oṣù yìí oṣù ẹ̀yẹ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé lọ́dọọdún lọ́dọọdún náà ni wọn ní àmọ́ rí orógbó Ọlọrun tún Kadara, kádàrá pé kémi àti ìyá tún pàdé lọ́dún yìí lẹ́yìn ìgbà tá a dágbére fúnra wa lesin pípọ̀ dọ̀dún ti ń bọ̀ àdúrà tá a ṣe ń jọ́nà bọ́yọ́ ọlọ́run àkúkú ìgbà tá a pàdé yìí ká wá fún wa láàyè àti ọba mi gbogbo ẹ̀yà olólùfẹ́ mi lórí ètò yín ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ẹ máa ń gbádùn níléeṣẹ́ alálùbáríkà tá a mọ̀ sí iléeṣẹ́ Orísun náà la wà nínú ẹ̀ la kalẹ̀ sí lọ́dún yìí ètò tọdún yìí àrà ọ̀tọ̀ ni orúkọ mi ò yípadà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà ni mo tún ti kalẹ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe mi lọ́dọọdún àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa Alhaji wa Dr. Ahmad Salahuddin aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited kí ọlọ́run dákun bọ́sà bá san àbálẹ̀ san rí àwọn ni wọ́n gbé owó kalẹ̀ fún ìrun tí ẹ kọ́kọ́ gbọ́ tí wọ́n pè ní kọ́lọ́run dákun bọ́sà mú ládẹ̀ bá bàbá náà iléeṣẹ́ wọn náà ó pé ogójì ọdún ní ọdún yìí ọlọ́mọ balẹ̀ iṣẹ́ náà jẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah ṣẹ́wádìí lọ́dún yìí nínú àwọn ètò wa tí ó tún máa kún ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem hmm. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ń wò wá ń lé tẹ́ ẹ náà ṣe tún ríbi tí a gbà yọ lọ́dún yìí bẹ́ẹ̀ tí máa wò nu oníjojoojúmọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò bẹ́ẹ̀ tí àwọn yóò fi tán oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi lẹ́ẹ̀ máa bá pàdé ṣùgbọ́n táyẹ̀ bá fẹ́ kọ́ máa kọ̀ntínú bẹ́ẹ̀ tẹ́ fẹ́ kó dódàjì kọ́kàn takú ká má torí wò mọ́ ó kù sọ́wọ́ èmi àtẹ̀yìn lọ́nà wo ẹ dákun ẹ tètè pè wá ah eré oníṣe tẹ́ ń ṣeun èmi náà màá sponsor ẹyọ kan èmi náà màá sponsor méjì iye tó jẹ́ màá sọ fún yín tẹ́ ẹ bá ti pè mí lágbára ọlọ́run tó yẹ pé ìrun pípè lẹ́yìn lẹ́yìn náà fẹ́ gbowó kalẹ̀ fún ẹ pè mí ìrun pípé èmi náà fẹ́ ṣèrun pípé o lórúkọ ìyá mi lórúkọ bàbá mi lágbára ọlọ́run ṣáà látẹ bá ti pè mí màá dá yín lóhùn bá ti ṣe pákéjì yẹn màá jẹ́ kẹ́ ẹ mọ̀ kọ́lọ́run dákun mọ́sà ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa bá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ láyàtà láfíà yìí ọlọ́run já pẹ̀lú buhari látẹ̀sí ti dọdún yìí ọlọ́run dákun mọ́sà gba ọpẹ́ wa. àwa dúpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá tí ọlọ́run gbé iléeṣẹ́ ilé lọ́wọ́ iléeṣẹ́ náà jẹ́ VMN tí Orísun jẹ́ kan pàtàkì ní abẹ́ iléeṣẹ́ náà bàbá wa Mr Fẹ́mi Adéríbigbé tí wọ́n fún wa ní àǹfààní láti bá àwọn ọmọ ìyá wa mùsùlùmí láti bá wọn sọ̀rọ̀ bàbá náà fẹ́ràn ọlọ́run púpọ̀ lára wa wọ́n sì fẹ́ràn islam púpọ̀ ogun tí ń ta gbédéwájú wọn tó jẹ́ nǹkan mùsùlùmí tí wọ́n máa takò ọlọ́run dákun musa wàlá láìláìlá mọ́jọ wọn máa padà sí ibú láíláí mọ́jọ ká máa padà sí ìgbà bá àtijọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí pẹ̀lú àyàtà láfíà yìí ọlọ́run jájọ parẹ́ pẹ̀lú àyàtà láfíà náà wọlá nàbí lọ́dún gbogbo tọ́lọ́ ń ṣe fún bàbá Fẹ́mi Adéríbigbé ni láya ni ní gbogbo dúkìá ni ọlọ́run níjọ́ bàjẹ́ kò ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run wọ́n á fi tiwọn náà kí ọ̀gá mi pàtàkì Mr Ṣèyí Adébígbé tó wà nídìí tó gbogbo bí iléeṣẹ́ náà ṣe ń gbèrú ọlọ́run ní dọ̀rọ̀ tiwọn náà rú o ọlọ́run bá gbàdúrà wọn o mo kí Mr Sogo tó yẹ pé àwọn ni wọ́n ń sásókè sásódò lórí bí programu yóò ṣe dúró déédéé àti Mr Fẹ́mi Ayénumẹ́lọ Mr Sogo Abiona Fẹ́mi Ayénumẹ́lọ uh, jùwọ́n àtúnwà nídìí kámẹ́rà tí ẹ fi ń rí mi wò ọlọ́run níjọ́ bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan o Eh, gbogbo àwọn tó wà nídìí ọ́díò wa náà tí òun náà fi ń dá ṣákáṣáká Mr Francis ní àti gbogbo àwọn tó ń rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá àgbàdo àgbò yín náà o ọlọ́wọ́n bá ṣe dáadáa fún yín o. àwa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé owó kalẹ̀ fẹ́tò ọ̀hún tí fi ń tẹ̀síwájú bàbá wa Dr Ahmed Ọláni Salawudeen president fún iléeṣẹ́ Standard Insurance Consultant Limited tí wọ́n kalẹ̀ sí nọ́mbà thirty three Victoria Robieke Street ní off Admiralty Way Lekki phase one nílùú àjà iléeṣẹ́ náà ọlọ́run níjọ́ bàjẹ́ o ọlọ́run níjọ́ dàrú o plan nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. akẹ́ alhaji wa kasim ariyo junaid táwọn náà sọ nígbà ọrùn pípé lọ́dún yìí lórúkọ bàbá àwọn muhibudin junaid mr decency ọlọ́run mọ́sàbà àgbàdo àyìn o plan nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. mo kí alhaja wa kudrat kọ́lé towó mo kí yàwá alhaja wa kudrat junaid náà ọlọ́run àgbàdo ẹnìkọ̀ọ̀kan yín ọlọ́run sì dára fẹ́nìkọ̀ọ̀kan ọlá la hawla wala quwwata illa billahi lọ́la lẹ́tùmọ̀ rí mi wò lórí ètò yìí kan náà tá a fi mọ̀ sí Ramadan Kareem